ẹ̀yin olùgbọ́ wa ẹni àpọ́nlé ẹni ẹ̀yẹ a stop ní ọ̀sẹ̀ tó lọ nígbà tí à ń ṣàlàyé nípa wípé báwo la ó ṣe pa orí wa báwo ni a ó ti máa fi ọwọ́ wa pa orí wa lásìkò tá à ń ṣe àlùwàlà lọ́wọ́ ìyẹn àwa mùsùlùmí òdodo a dẹ̀ sọ fún wa wípé gbogbo wa àti múra àti di àti di báàgì àti mú pẹ́ẹ̀nì àti mú wèé lọ́wọ́ àti ní ká múra kalẹ̀ pé àwùjọ lọ sílé ẹ̀kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ilé ẹ̀kọ́ náà lọ́wọ́ afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ ká jókòó sílé ẹ̀kọ́ ànábì wa sallallahu alaihi wa sallam ọ̀gá gbogbo ilé ẹ̀kọ́ náà ní ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n ilé ẹ̀kọ́ ànábì nílò kó lu àwọn ẹ̀kọ́ kan kó lè wá géèmù látara ilé ẹ̀kọ́ náà hmm. a ó sọ bí péré fún wa ní ṣókí tó bá wà nílé ẹ̀kọ́ ànábì rẹ̀ olùgbọ́ wa alákùnrin ó ó fojú balẹ̀ ó fetí balẹ̀ ọ́ọ́dẹ̀ dákẹ́ òní máa sọ̀rọ̀ lásìkò tàbá wà nílé ẹ̀kọ́ àníyàtì ìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó dákẹ́ òní máa sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wàá lo ìdọ̀bá gbọ́yé onígbó lásán ẹ̀kọ́ mẹ́ta tó lò nílé ẹ̀kọ́ ànábì wa Muhammad ní mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi tẹ́ wà nígbà ẹ ti farabalẹ̀ ẹ ti dákẹ́ ẹ̀dẹ̀ fi múra pé níta ẹ̀ bá kọ́ ń bẹ̀ ẹ̀ lọ abẹ nílò. kí ni ilé ẹ̀kọ́ náà fa'an abdullah ibn zayd. fa'an abdullah ibn zayd. It is reported from Abdullah ibn Zayd. Agba wa látọ̀dọ̀ Abdullah ibn Zayd radiyallahu ta'ala anhu. Qal, he said, Masaha Rasulullah sallallahu alayhi wa sallam bi ra'sihi. Òjíṣẹ́ ọlọ́run ọba wa sallallahu alayhi wa sallam ó pa orí rẹ̀ ó méjèèjì pa orí rẹ̀. The Prophet, made a piece of Allah be upon him, wiped his head with his two hands. Bada abimokadami rọ́ọ̀sìhì. Ó wá bẹ̀rẹ̀ pípa orí náà láti bí iwájú rẹ̀ ló ti bẹ̀rẹ̀ pípa orí rẹ̀ sallallahu alayhi wa He started from the front of his head hatta dhahaba bihima ila qafa. ó wá láti wájú ẹ̀ ó ti gbé méjèèjì ó wá mú un lọ tó fi mú un lọ dé ìpàkọ́ rẹ̀ sallallahu alayhi wa he started with the front head with his two hands up to the end of the head. ثم ردهما إلى المكان الذي بدأ منه. ẹ kò dúró síbẹ̀ ó wá tún ọwọ́ méjèèjì padà láti ìpàkọ́ rẹ̀ títí dé iwájú rẹ̀ yẹn níbi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ sallallahu alayhi wa he did not stop there he continued he returned it back to the from the end of the head to the front of the head. bẹ́ẹ̀ni bánabi ti pa orí rẹ̀ nù. sallallahu alayhi wa sallam. ilé ẹ̀kọ́ ànábì tí mo sọ fún ọ yìí pé a nílò àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí má gbàgbé o má farabalẹ̀ o hmm. kó o dẹ̀ dákẹ́ kó o sì múra pé wàá ló ń tọ́ gbọ́ bàbá gbọ́ nílé ẹ̀kọ́ ànábì sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tá a kà yìí tí ìsílẹ̀ ẹ̀kọ́ ànábì yìí ọ̀ ń tẹ̀síwájú fún wa ṣùgbọ́n a ní Hmm. kókó alákọ̀ọ́kọ́ níbo láwù ti bẹ̀rẹ̀ pípa orí wa hmm. níbo láwù ti bẹ̀rẹ̀ pípa orí wa nínú àná òun náà ni láti ibi tí iwájú wa ti parí tí orí wa ti bẹ̀rẹ̀ hmm. ìyẹn ni pé ibi tí irun ti bẹ̀rẹ̀ sí hù níwájú wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. we start from the front of the head where the hair starts. ṣùgbọ́n. Uh, àwọn àlàyé kan lè wà ń bẹ̀ ẹni tó bá wá fá orí rẹ̀ lápòjúwe torí ìdí pàtàkì kan hmm. tó bá fá orí nítorí ìdí pàtàkì kan tíṣẹ̀ rí àfọwọ́sí hmm. bó lòun ti bẹ̀rẹ̀ àbí ẹni tí ó jẹ́ apárí gan fún ẹ̀ hmm. tí ò nírun lórí síbi tí irun ti bẹ̀rẹ̀ ní orí ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ní abẹ́ni tó bá fárí kò tiẹ̀ ní parí rárá lórí pé kò sí irun bẹ́ẹ̀ ajẹ́ fífi ẹni bẹ́ẹ̀ yọ kọ́mọ bíi tí irun hún wà irun ti bẹ̀rẹ̀ sí hù níwájú ẹ̀ bífọ́ kó tó fa orí rẹ̀ ẹni tó bá sì pa lórí èyí sáà ṣe pé wọ́n bí ọlá parí náà ni àìsàn tó gorí ẹ̀ lọ́pa olórí ibi tó ti bẹ̀rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ náà fojú dálẹ̀ bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ pípa orí rẹ̀ ẹni olùgbọ́ wa lápọ̀lẹ́ bá a ti wá ń wí mọ́sàsẹ́jọ́ kọ́mọ́ àtúnjẹ́ sí kó tún á pé iwájú náà gbọ́dọ̀ pàmà òṣìwájú nínú pípa òòrí eléyìí ni kókó alákọ̀ọ́kọ́ níbo láwọ̀ ti bẹ̀rẹ̀ pípa òòrí wa Yorùbá alápọ̀lé kókó alákọ̀ọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì níbo ni pípa orí wa yọ parí sí ọgbà tí mo bẹ̀rẹ̀ rẹ̀ níbo ni yọ parí sí hmm. níbo ni yọ parí sí òun náà ni ibi tí ìpàkọ́ wa tọ́jú òpin ìpàkọ́ wa òun náà ni yọ parí sí hmm. òpin ìpàkọ́ gbogbo wa náà láti mọ ibi tí ìpàkọ́ parí sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o tún sọ̀rọ̀ à ń bẹ̀rẹ̀ mọ́tún jà láti jù àmì wọ́n pa láti wájú dé pàkọ́ báyìí dáná hmm. dé pàkọ́ tán wọ́n tún wá mú ọrùn náà mọ́ wọ́n tún mú ọrùn mọ́ kò sọ́rùn nínú pípa orí ṣe bí ilé ẹ̀kọ́ àyẹ̀bìlà wa. sallallahu alaihi wa sallam. wọ́n ti gbàgbé nàṣí àti wọ́n ti fọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta èrè kò farabalẹ̀ o. tó bá jẹ́ sí pé nǹkan ń gbọ́ ìyá ọ̀gbọ́n dídá ah irú kínnílé sádà kẹ́ná farabalẹ̀. nígbà hmm. bá ti farabalẹ̀ náà ló ti mọ̀ pé òdodo ní sọ fún ẹ. nà kókó ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kókó tá a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀ òun náà ní pé báwo láwùsẹ̀ mú ọwọ́ wa méjèèjì kọjá báwo láwùsẹ̀ mú kọjá lórí Eh, àgbà sọ fún ayé pé ànábì wa sọlọ lọ ọ bẹ̀rẹ̀ rẹ̀ láti iwájú láti bí ọ̀gángan ọ̀kánkán fọ́ǹtì iwájú orí rẹ̀ báyìí hmm. ó gbé láti bẹ̀ ó sì dá padà lọ sí ẹ̀yìn hmm. bákan náà ó sì tún mú padà láti ìpàkọ́ yẹn ó tún dá padà sí iwájú hmm. ibẹ̀ ni àti pé báwo ló ṣe mú ọwọ́ rẹ kọjá ẹni pé tó bá fẹ́ mú kọjá lórí rẹ ọwọ́ méjèèjì ló mú kọjá ọwọ́ wàá gbé láti wájú wàá gbé láti wájú rẹ wà á dá padà sí ìpàkọ́ tó o bá parí ẹ̀ nípàkọ́ tán wà á tún dá padà láti ìpàkọ́ rẹ̀ lọ sí wájú eléyìí fi sìn yí ó fi ń yé wa yí pé gbogbo nǹkan tí má dèrò ọmọ ìrìn ọmọ ènìyàn lórí ọmọ ènìyàn hmm. tó lè máa dèrò ọmọ nínú àwọn àdọ̀tí gẹ́gẹ́ bí dust tàbí nǹkan mìíràn kéékèèké kan tàbí jàkáwọ̀ hmm. tàbí eh, eh, ewé kan jábọ́ jábọ́ làbọ́já bọ́ lórí àbí dọ̀tí kan pa ọgbọ̀n sí ẹ̀yìn ibi ọ̀hún èyí ó lè mú kúrò ń bẹ̀ pẹ̀lú pé o mú ọwọ́ rẹ o mú lọ báyìí ó sì tún padà lẹ́ẹ̀kan sí bákan náà káṣíṣùn lọmọ yìí pé bíbẹ̀rẹ̀ pípa orí wa níwájú yìí ó fi yé wa yìí pé iwájú tí a ti bẹ̀rẹ̀ yìí òun ló súnmọ́ kó tètè máa rí ìdọ̀tí ju ìpakọ̀ lọ. ìdí hmm. àti gbé láti pakọ̀. ìwọ náà wọ́ọ̀yì rẹ̀ ẹ wá ní ìdọ̀tí bọ́ọ̀lù àwọn ẹ̀hà wò lọ́ọ́ ti lórí rẹ̀ mo lọ́ọ́ ti gbé ibi lọ́ọ́ ti gbé ó ní wọ́n á lọ gbé láti ẹ̀yìn west islam bó ti wá bá gbogbo ẹ̀ mú hmm. tó naam ọ̀pẹ ní fọlọ́wọ́n ọba tó fi sẹ̀ríà islam wá fún wa tó sì ṣe wá ní kan nínú àwọn tí wọ́n máa ṣe ẹ̀sìn islam hmm. torí pé tí kì bá ṣẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ó yẹ kó tako làákàyè ah, ah, ìyẹn máa ní bàbá tí lọ́wọ́ kan tí èsì mùsùlùmí kan wò lọ́ọ́ ti lórí rẹ̀ mo lọ́ọ́ ti mú ìwájú ọ̀bọ̀ òní tàbá wa fẹ́ pa orí wa náà lọ́wọ́ iwájú naam ṣùgbọ́n a fẹ́ pè àsákèsí kan bẹ̀ yẹn sọ̀rọ̀ fún gbogbo kókó kọ̀ọ̀kan tá à ń sọ nọ́mbà wà nọ́mbà tú a pè wá àsákèsí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta yìí náà a fẹ́ pè àsákèsí bẹ́ẹ̀ pé kí làkèsí rẹ̀ ni pé a kì í pa orílẹ̀ mẹ́ta o. àyípa lẹ́ẹ̀mẹ́ta. àwọn ìpínyẹ̀ lápá pé tàbá ti báyìí tàbá ti báyìí tàyọ̀ kan ó tún pẹ́ lẹ́ẹ̀kejì ó tún kù ẹlẹ́ẹ̀kẹta eh, ẹ̀kọ́ ti wà ń bí àìmọ́jẹ́ mẹ́ta ń ga hmm. àìmọ́jẹ́ mẹ́ta yẹn ẹ̀kọ́ wà ń bẹ torí pé kìí ṣe fífọ̀ hmm. tó bá yẹ pa nǹkan rẹ ni tí kìí ṣe pa ń bu omi ní ìsọwọ́ tá a fi ń pa á hmm. rí i pé ìdọ̀tí tá a fọwọ́ kò náà láti fi máa yí i padà náà ṣùgbọ́n tó bá jẹ́ sí pé à ń fọ ni ẹ rí i pé àá mọ mìíràn tá a bá ti fọ alákọ̀ọ́kọ́ sí láti mọ omi mìíràn fọ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n à ọwọ́ náà ọwọ́ à fi yọ ààyè yìí àti ìpa ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan tá a pa náà nù náà kókó ẹlẹ́ẹ̀kẹ́ nítorí àkókò wa ó náà ní wípé ǹjẹ́ níta bá fẹ́ pa orí wa sí díẹ̀ ní páàtì kan ní orí wa láàpá ni àbí gbogbo ẹ̀ hmm. abala kan láàpá nínú orí wa ni àbí gbogbo orí wa lápapọ̀ ìdáhùn ni pé gbogbo orí wa láàpá láfọwọ́ wa pa torí pé ọlọ́run bá sọ pé wàmsáhù bèrò òsìkò. wàmsáhù bèrò òsìkò rub your head. Hmm, rub your head. Hmm. orí nǹkan ń pè lórí tí ọ̀gbọ̀n tí ìpè àlè pè lórí ní hmm. a bá mú pàtì kan ní orí tí a bá fi lẹ́nu ìyá pè á ìkan nínú pàtì eegun orí lápè àárín hmm. ah, pè ní orí nǹkan ń pè lórí òun ni orí ṣùgbọ́n èyí tá a wí fún wa yìí yóò tún jẹ́ kó clear àti wàdára pé gbogbo orí wa lápá pẹ̀lú point ẹlẹ́kan kókó ẹlẹ́kan kókó ẹlẹ́kan yóò náà ni pé kí láàfipá orí wa sọ́wọ́ kan láàfipá ni àbọ̀wọ́ méjì hmm. sọmọ pé kókó ẹlẹ́ẹ̀kẹrin ni wípé ṣé gbogbo orí wa láàpá ni àbí díẹ̀ ń bẹ àbáàbọ̀ àbí díẹ̀ ń bẹ láàpá àìsàn fún ayépe kúkúrú wa láǹfà ṣùgbọ́n kúkú ẹlẹ́ẹ̀kanrún yìí yóò tún sàlàyé ẹ̀fọn délẹ̀ òun náà ní pé kí láti pa orí wa náà kí láti pa sọ́wọ́ kan àbọ̀wọ́ méjì ìdáhùn ni pé ọwọ́ méjèèjì làwọn fi pa orí wa. ọwọ́ méjèèjì rọ́ọ̀sà wà hẹ́ẹ̀ wì tú hàn. Allahu Akbar. ẹ̀yẹ tí ń gbọ́ wálé ní ìsẹ́yìn pé ọwọ́ kan ní sí pàǹdì. ọ sí súnà nàbì wa Muhammad. ọwọ́ méjèèjì ló fi pa orí rẹ̀ sòrò ìwọ méjì ìtawá lára fi pa orí wa yìí ó fi yé wa yí pé kì í ṣe páàtì kan lápá ní orí orí lápá tó wáyé pé díẹ̀ lápá lórí ni àwọn onígbà fọ́ méjì pa ọwọ́ kan láfi pa ṣùgbọ́n ọwọ́ méjì mm. gbogbo orí wa láfọ́dọ̀ pa náà fi ní ọwọ́ méjì ni a ò fẹ́ pa ẹ̀yin olùgbọ́ wa tó báwo láti wá sọ wa méjì àbá fẹ́ pa ṣáàgbé lórí ara wọn ni àbá tẹ̀ àbá tẹ̀ sílẹ̀ ìdáhùn ẹ̀bí á tẹ̀ sílẹ̀ á dojú ẹ̀kọ́ orí wa yìí hmm. náà hmm. àwọn èèyàn tí ń ṣe nínú studio fún adáhùn rẹ̀ yẹn wọ́n ti gbà orí hmm. ìkànnbọ̀ tẹ́tùn practice padà màá dẹ̀ pé màá dẹ̀ pé àwọn ará ilé náà kí wọ́n bá wa practice ṣe wọ́n fún mi ní result padà tí wọ́n bá lè pè mí wọ́n pè mí tí wọ́n bá lè pè mí máa mọ̀ bá ń dọ́kàn ara rẹ̀ náà pé n ta wí bó ti dé náà nù tó afẹ́ pa olúwa méjìlá fẹ́ pa ó fi yé wa yí pé a gbọ́dọ̀ pa gbogbo orí wa ni mímọ́ ni fún ọlọ́run ọba wa ọpẹ́ sì ni fún ọlọ́run ọba ọba tó ṣe islam ní ẹ̀sìn tó bá làkàyè mu hmm. ó ṣe islam ní ẹ̀sìn tó bá nẹ́tọ̀ ẹni tí ò ti ìyàwó rẹ̀ mu hmm. ẹni tí islam bàbá lára mu díẹ̀ ń bẹ lára ẹ̀ nù ẹni tí islam bàbá lára orí ẹ̀ pé nù ẹni mẹ́ni fọlọ́run ọba ìyẹn fi yíwa yí pé asọ̀kalẹ̀ síbi nǹkan kan bíbà yí pé ọwọ́ ènìyàn méjèèjì ó tóbi ju orí wa lọ hmm. ọ̀yẹ̀ wa bá dìjẹ̀ báyìí ẹ̀bùn ti fẹ́ fi pa orí gbé ọ̀tún nítorí wa ní mọ́ ní fọ́lọ́wọ́n ọba tó fi lè eléyìí làwa sọ̀kalẹ̀ tí a fi mọ̀ yìí pé ọwọ́ èèyàn méjèèjì yóò máa tóbi lórí ẹ̀ lọ. wá lọ máa wò á tún wá rí màmú jáde mẹ́rin wípé gbogbo ẹnikẹ́ni bórí èèyàn bá ti tóbi tó bẹ́ẹ̀ lọ́wọ́ ló ti rí. mọ̀ wò pé bọ́wá sí sanra láti máa jọ́ọ̀jì pé ọwọ́ ẹ̀ tóbi ní òfin sanra kan orí èèyàn ni kò wò ọba tó dá wa yìí tó sì pa wá láti lukasẹ́sì islam irin títà bìtẹ̀ islam ó gbọ́dọ̀ fún wa. oníwàntàhó bírò òsì kan wamsahu bi ru'usikum rub your hair ẹni kan fọ kẹ pa orí yín gbogbo orí lónìí kẹ pa ah, mm-hmm. tọwọ́ wa bàbá ka orí wa jẹ́ pé ń pa wá láti ń dá àlàgbára tó fi wáyé pé ẹ̀sìn islam yìí dákun tètè jí ìwọ́ tó tètè islam mm. kí lè tó kò tó súnmọ́ ẹ lọ́wọ́ tètè máa bọ̀ wá sínú sínú ẹ̀sìn Islam nípa báyìí ọlọ́run ọba tó pa wá láti bẹ́ẹ̀ láti mú ní ọjọ́ méje lágbára ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú nípa pípa orí o nǹkan tó kù sí bẹ́ẹ̀ púpọ̀ táàtún sọ díẹ̀ fún wa bẹ́ẹ̀ títà tó pàdé ká máa nínú àbọ̀ ọlọ́run ọba wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.